بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه يجبك السواج لوري ترى شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى آه، ابن أبو رحمه الله تعالى من يلسل ثلاثة à ń ṣàlàyé fúnra wa lọ a ti bẹ̀rẹ̀ al-aslu thani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní ìjẹjọ òun náà ni kánímọ̀ nípa ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí àti ṣàlàyé lórí ilé ìsíwájú wọ́n wá jẹ́ kó yé wa wípé tí ń jẹ́ ìsìláàmù yìí lẹ́wù thalathu maratib ó ní stages àbí mẹ́ta alìsílám gangan gẹ́gẹ́ bí ẹ̀sìn àti tí ń jẹ́ imán àti tí ń jẹ́ alẹ́sìsán mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló ní àwọn orígun tí mẹ́ẹ̀ta yìí tí wọ́n gbára lé ìsìláàmù ní àwọn orígun tó farajì bálàyé ti síwájú lórí ẹ̀ àlìmọ́yì náà ní àwọn orígun tó gbára lé tó já sí pé tórígun yẹn bá ti tíkan orígun yẹn bá ti bọ́ àbí tó wó kò sí mọ́nì lára èèyàn má bẹ́ẹ̀ náà ni àlè òun náà ní orígun títí ẹ̀ orígun Islam márààrún àti bẹ̀rẹ̀ sí ń ṣe àlàyé lórí ẹ̀ náà láti ìjẹjọ́ ó wá kú ká mú àwọn ẹ̀rí wá fórígun kọ̀ọ̀kan قال رحمه الله تعالى فدليل الشهادة قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ومعناها لا معبود بحق إلا الله وحده ولا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه ليس له شريك في ملكه وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون فقاله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الإمام عليه رحمة الله wọ́n يريد أن يكون àkọ́kọ́ yálà yìí ti lọ síwájú pípé orígun àkọ́kọ́ ní orígun márààrún Islam wings méjì ló ní dábàá ní gbàgbé akọ̀pá yìí méjì ló ní sinu kan tó bá sálẹ̀ sínú méjèèjì orígun àkọ́kọ́ ní ti wó orígun àkọ́kọ́ ní Islam yẹn bá sì wó gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó kù náà wò ní àlàáfíà wájú lórí fẹ́ tó bá jẹ́ mùsùlùmí kó gbọ́yé kódà yẹn gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ bímọ̀ kankan ò bá yé mọ̀ tí ò bá yé mọ̀ tí ò bá ayé ti ń dáko kò mọ̀wó ṣe kò tún kò tà kò sáàmọ̀ kankan ṣe ṣùgbọ́n wọ́n ní orígun àkọ́kọ́ yìí yé nínú o ọ̀rọ̀ rẹ̀ yẹn ọlọ́run ṣùgbọ́n tó lágbára lára ẹni tọ́lọ̀ ń bá ní kíkan yé nínú ẹ̀sìn orígun sọ́rọ̀ yetiman ojúdọmọ orúkà odòkú ọ̀sán ẹ̀gá nínú ìsẹ̀mí wa àgbọ́yé orígun àkọ́kọ́ yìí akọ́pá ìyá àkọ́kọ́ rẹ̀ oníká jẹ́rìí pé ọlọ́run bá nìkan lẹ́yìn tó yẹ ká sìn ayé àkọ́kọ́ fún wa ọlọ́ni shahidallahu annahu la ilaha illa hu ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fún ara rẹ̀ jẹ́rìí ó ní kò sí ẹ̀dá kan tó lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún àyàfún wọn ọlọ́run ó wá mú àwọn kan mọ́ra rẹ̀ nú àwọn ẹ̀dá tó dá tó pé dèédé irú ìjẹ́rìí tó ń fúnra ara rẹ̀ yẹn àwọn yẹn náà wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ fọlọ́run ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ó láwọn màlẹ́kà mi àwọn gan náà ó yé wọn débẹ̀ wọ́n mọ̀ débẹ̀ wípé kò sẹ́ni táwọn yẹ káwọn èèyàn jọ́sìn fún tó jèmi ọlọ́run ọba lọ àwọn màlẹ́kà nìyẹn tí wọ́n bá gbé lókè sánmà àbáwọn tí wọ́n lò sórí ilẹ̀ ayé inú wọn tá lè fojú rí ó tún wá nínú àwọn tẹ̀lé fojú rí lára yín tó jẹ́ èèyàn wà ulul ilmi àwọn onímímọ̀ tẹ́ mọ̀ wọ́n èmi náà fi wọ́n náà jẹ́rìí

síbẹ̀ ni mímọ́ ni wọ́n síbí wọ́n ń ṣe lọ́n wọ́n ó lò ní ẹ̀mí àwọn onímọ̀ wa ń kọ́ ẹmọ bàbá wọn ẹmọ ìyá wọn ẹmọ tán wọn wọ́n kéwú báwọn ti ń kéwú náà ni ẹni àkọ́kọ́ náà àwọn onímọ̀ tó kó sínú gbólóhùn yìí làwọn ànábì ọlọ́run tó dẹ̀ bá ń sọ pé àgbà àfáà gbogbo ìjágbà àfáà ẹ̀dá láyé lábẹ́nubú wà àti rìsálà náà ló wà gbogbo tí yóò fi jágbà fà láyé yóò máa níbàámu pẹ̀lú bó ṣe tọ̀lànà ànábì tọ́lọ́wọ́ bá rìn lójú yóò jágbà fà láwọn ọmọlẹ́yìn ànábì Musa àbó jágbà fà láwọn ọmọlẹ́yìn ànábì Isa àbó jágbà fà láwọn ọmọlẹ́yìn àwọn ànábì míì ìjà fà ẹ̀dá kan láyé lára òfin ẹ̀sìn tọ́lọ́wọ́ fi rán ànábì yẹn náà lòun náà ti dàbà láti gbọ́dọ̀ gbọ́n kankan yé kò sí àfáà kan láyé tí ó máa takò súnà na Muhammad sallallahu alaihi wasallam torí pé n tó sọ́dà fa gangan náà ni lànà nábi hidayatun nari nurun nubuwa ta'alimun nari cikin sa na Muhammad sallallahu alaihi wasallam tó pera rẹ̀ mọ́pò ń kọ́ àwọn èèyàn tó sì pera rẹ̀ mọ́pò náà ń tẹ̀lé ló fi di àfáà lójú wa náà la ń pọn gẹ́gẹ́ kódà ní Muhammad alaihissalam ó ní al-ulama'u warathatul anbiya inheritors ogún àwọn ànábì ọlọ́run àwọn àfáàní àwọn tí wọ́n jogún wa náà ni gbogbo ẹni tí bá ń sọ ṣíṣe wà sí fún wa tí ń pe ọlọ́run ní ká ṣe léyìí ọlọ́run ní ká má ṣe tó bá ṣe pò náà ni wá tó ń kórìíra tánì mú wa nú ẹ̀sìn kò kó sínú àwọn olùlẹ̀ kò kó sínú àwọn tí ń jáfa kò sí kó sínú àwọn tí ń jó ní mímọ̀ torí pé onímọ̀ kan láyé òní máa yọ pọ́npọ́ láti fi takò tí ànábì wa fi jíṣẹ́ fún wa tó sì pé táwọn fi jíṣẹ́ fún wa yẹn náà láti mọ̀ láfa olójú òní kan ló jẹ́ àfanú fámìlì rẹ̀ torí pé lọ́ọ̀ kéwà ànábì láti pè láfa wọ́n sì lè kódà kí ó lè dìran nínú fámìlì tí ẹni kéwú dìran ni bẹ́ẹ̀ ni ń tẹ́ fi yàtọ̀ náà láàárín ìlú kò ju pé ẹlẹ́gbógún ànábì lọ́wọ́ lọ́wọ́ gbogbo àwọn tó kù yà sí bí ìwé wọ́n yà sí bí ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ wọ́n yà sí bí òwò wọ́n yà sí bí àgbẹ̀ ṣíṣe wọ́n gbogbo oríṣẹ́ ẹ̀yin wá nídìílé ti yín o àlùbáríkà ìmọ̀ ànábì lẹ́sìn máa ní ìmọ̀ nà tí ń bẹ nínú ànábì náà bomirin tẹ́ máa làwọn èèyàn lọ́yẹ̀ rẹ̀ ó sì wá lè já sí pé mọ̀nà ànábì yẹn tó wá sọ yín dáadáa nù

ọ̀rọ̀ tọ́lọ̀ láwọn mọ̀lẹ́kà náà jẹ́rì fóun yìí tó náà ṣe wá láwọn onímọ̀ náà jẹ́rì rẹ̀ bẹ́ ìjú náà ń sin nǹkan yẹn sí nǹkan ọ̀hún bá ti mọ̀ pé ọlọ́run nìkan ṣoṣo ló wà pé náà ṣoṣo lágbọ́dọ̀ máa ń gbẹ́rẹ́ tí ń tí ń sàwúrò ìtajà kò sí nínú àwọn tọ́lọ̀ ń pè jẹ́rìí rẹ̀ kò sí nínú àwọn tọ́lọ̀ ń bá pè jẹ́rìí orí kàkà bẹ́ẹ̀ ń náà tọ́lọ̀ ọba ó lò láti fi jẹ àwọn èèyàn yà lójú àkìyàmà torí pé náà tọ́lọ̀ ó fi kóná ọmọ ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní fàlìyàwó bìlá tó fi wánú hadith kẹsí mọ́ muslim gbà ọlọ́run kó bá a kẹ́ nítorí alkiyama àwọn tó ṣe bí ká gbọ́ wà sí ní tiwa tí <coughs> wọ́n ló sọ ọlọ́run rèé ká lò ó ní tiwa a máa rá wọn kan táwọn mọ̀lẹ́kà ó máa ṣe bátánì ìyà fún wa tí ìyà ó máa jẹ wọn lóríṣiríṣi àwọn àlọ́ ọba wọn lásìkò àwọn ó ti gba ìdájọ́ tiwa pẹ́ ní àlìjẹ́nà ni wa ọlọ́wọ́ á fún wa láǹfààní ká lè súnmọ́ wa amanyi àlámọ́yín àmọ́yín lórí social media nígbà tá à ń bẹ láyé ẹnu yín dá láhàn ẹmọ̀rọ̀ gbé kalẹ̀ àdísì rẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ lórí yín ẹtún hákùrá ń sórí ẹ̀yin lẹ́ ń sọ fún wa pé kájìnà sáwọn nǹkan báyìí kájìnà sáwọn nǹkan báyìí kájìnà sáwọn nǹkan báyìí tó lè kó bá wọn wájú ọlọ́run ẹ̀yin náà lẹ́ tó ń sọ fún wa lásìkò náà pé kásì nǹkan báyìí kásì nǹkan báyìí ó lè mú wa súnmọ́ lọ́hùn bó lọ́wọ́ tí ń wá jáde sílé nì èsì tí àwọn àáfàá ló mọ̀ wá fáwọn tí wọ́n ń sàfà lẹ́sìn ní wípé gbogbo àwọn tó dáa tí mò ń pa yín láti ẹ̀dẹ̀ kíkẹ́ ẹsẹ̀ òun èmi èsì nǹkan náà rẹ̀ o mo kàn ń ṣe wá sí pé ẹsẹ̀ ni kọ́lọ̀ lè fẹ́ràn yín èmi gẹ́gẹ́ fún ara mi ní í ṣe o gbogbo àwọn èèwọ̀ tí mò ń kìlọ̀ rẹ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe kẹ́jìnà sí kẹ́yìn jìnà sí gbogbo ẹlẹ́mí ṣe ń tèmi o ìdí mo fi tọ́ sí ìyàlẹ́ nínú yẹn ṣòro ẹni tí àjò rẹ̀ bá rí bẹ́ẹ̀ kó tè ya tún ààrẹ ṣe kó tó kú kọ́ Imam Bilqis ọlọ́run jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ àwọn màláíkà náà jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáwolùmà tí wọ́n jẹ́ ni ó tọ́ tí wọ́n páyà ọlọ́run àwọn náà jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ kọ́ imam bilkisto pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó dúó pẹ̀lú déédéé yìí kọ́ imam bilkisto ọba tó dúó pẹ̀lú déédéé ni pẹ̀lú dọ́gbadọ́gba ajá sí wípé bàtọ́lọ́run rí léètì justice mata òṣèjìnà ayà yìí ọlọ́run rí léètì justice ó rí létí ẹ̀ máa taofit ajá sí pé òpin pé èèyàn dúó déédé ó ṣe dọ́gbadọ́gba láyé ni kó jẹ́ muwahid kó tó kan wípé a ọ̀pẹ̀lẹ̀ fọ́lọ́hùn èmi ni mo jẹ́ dàrẹ́tọ̀ ní department ní suit mo wà gbogbo àwọn tó ń jẹ́ staff lábẹ́ mi ni mo ń bó ni déédé yẹn sọ́lọ́n tó dá ọ̀nà torípẹ́ ni tí ò bá máa sin lọ́wọ́ kó sin tí ń gbẹ̀tọ̀ ọlọ́run ọba fẹ́lòmí alábòsí ni o kódó kan wípé wọn ò ṣe ná wọn ò sómi kò sí education wọn ò tá àtìtì wọn ò tá àkíní kó tó kan ọlọ́run wọn tó dá wa ń kọ́ ìjà ṣe déédé pẹ̀lú rẹ̀ ìjà fẹ́dá mi lẹ́yìn ọlọ́run bí ó mi ni àbí igi àbókè àbáwọn ṣéwù àbáwọn anábì ọlọ́run mi la ilaha illa huwa al-azizul hakim kò sí ọba míì tó ẹ̀ká jọ́sìn fún tó ju ọlọ́run ọba al-aziz ọba abiyì al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ẹ̀rì tí ayà yìí nù alẹ́ Imran verse 18 ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú tawhid ó tún parí rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú tawhid táwọn àwọn ànábì ọlọ́run bá rèé o bó ti wọ́n sọ̀rọ̀ ọ̀wà tó kí wọ́n sọ̀rọ̀ ẹkọ́nọ́mì tó kí wọ́n sọ̀rọ̀ òṣèlú tó ìbẹ̀rẹ̀ dáwà àwọn tàwọ̀hídì ni àárín rẹ̀ tàwọ̀hídì ni ìparí rẹ̀ tàwọ̀hídì ni torí gbogbo àwọn òfin tó kù táwọn akàkún lè níta gbé tàwọ̀hídì lẹ̀ yẹn tí tàwọ̀hídì ò bá yé wà lórí lò ká lè rí lónìí ẹ̀gbọ́n táwọn èèyàn ranjú mọ́ kan lé nì kan discuss economy kan discuss Islamic banking and finance kan discuss àwọn tẹ́ ń discuss àwọn kàwọn yìí fún nínú ẹ̀sìn àníwò nígbàgbọ́ sọ̀rọ̀ tó sòfin ẹ̀sìn yẹn <laughs> kò tán tó ẹ ṣiṣẹ́ lára àkídà àwọn náà kófin ẹ̀sìn ọlọ́run lórí ìyàwó tání sílẹ̀ lórí ọkọ tó fẹ́wọn sílẹ̀ lórí ọmọ wọn tí wọ́n bí lórí ará àdúgbò jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí kófin ẹ̀sìn ọlọ́run yẹ wọn níbi tàwọn yìí nẹ́gẹ́ tó máa gbé ìtókù fún wọn nímọ̀ so ẹ̀dì tí ń gbà sọ̀rọ̀ yẹn náà délẹ̀ nàìjíríà tani islamic banking tàbí ọkọ̀ takò jù mùsùlùmí torí pé ọlọ́run tó lòfin yẹn gan wò nígbàgbọ́ nù rẹ̀ so ọlọ́run fi ń sàlàyé ọ̀rọ̀ fún wa ni gbogbo afá tí ó bá dúró dédé nú ẹ̀sìn láyé wáàsí rẹ̀ kò ní yọ tàwáhídì lẹ̀ ọmọ ìtumọ̀ tá ń se yìí la ma'buda bi haqqin illallah wahda kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí lódodo ta lè fún pẹ̀lú òótọ́ pẹ̀lú òdodo tó tayọ Allah subhanahu wa ta'ala eléyìí ó jẹ́ agbọ́yé wípé ọ̀nà tí àwọn ọmọ ìyá wa kan tí wọ́n tún tawhidi sí lọ́dọ̀ tí wọn ọ̀nà tó takò àyà yìí ni ọmọ ìyá wa Tabligh táwọn dún lórí wípé la ma'buda illa kò sẹ́ni tí wọ́n ń sìn láyé àfọlọ́hùn rárá àwọn èèyàn ń sìn nǹkan tó pọ̀ gan-an kódà nínú tó hàn sí omi nílẹ̀ yorùbá yìí ni wípé ọjọ́ kan ṣoṣo nílùú kan nílẹ̀ yorùbá ṣe yẹn dákọ tí èyí fi bọ̀n kankan ní gbogbo ojú kádùn báà ní three hundred sixty five báà ní three hundred sixty six days per year ọjọ́ kan ṣoṣo báyìí ni èyí fi bọ̀n kan nílùú tí mi ní dákọ ó ti yóò máa yẹ́ lómi ìlàdí ń sọ yìí kò sí ọjọ́ ayé tí wọ́n ń wú bọ kò sí ọjọ́ ayé kan tí wọ́n lọ́lọ́ kan tí wọ́n sìn kódà náà àwọn ọlọ́run kan tí wọ́n ń sìn kan bẹ lọ́dọ̀ tí wọ́n torí pa ẹ̀rọ́dọ̀ ti wà ló sí ń bí dèédé àyájọ́ tí wọ́n ń sin tó sí ti wá ń bí sínà ni wọ́n sin tọ̀hún náà wọ́n fáyé ìrẹ́yìn wá ní kò sí tí wọ́n sin ara tí wọ́n sin pọ̀ kódà àwọn kìíní àná ẹni tí wọ́n bá lórí ni wípé èèyàn ọ̀rọ̀ tó sọ yẹ́ ẹ̀dá kan sọ̀rọ̀ rẹ̀ rí torí pé ọlọ́run ìgbà ẹ̀rùn ń bẹ ọlọ́run ìgbà òjò ń bẹ ọlọ́run tí mú súta ọlọ́run tí mú nǹkan oko so bó ti wà lọ́dọ̀ ti wá náà lénìí tí wọ́n ní ẹbọ nǹkan mẹ́bọ kan báyìí kí aboyún inú kó lè bí wẹ́rẹ́ kí àwọn àgàn tẹ́lẹ̀ tó wà lábòsùn kékeré kan bẹ́ẹ̀ làwọn lárúbáwá náà ní kìtìkìtì bẹ́ẹ̀ lọ́dọ̀ kéékèèké kéékèèké tó ṣe ọlọ́run ọba dé onírárá ọlọ́run bá kan ṣoṣo gbogbo àwọn tẹ́ mú lọ́lọ́run yẹn ẹ̀dá ọlọ́run bá ní wọ́n ń èé sọ ọlọ́run ẹni tó wá dá wọn yẹn ọlọ́run bá kan ṣoṣo ni òun ni kẹ́mọ̀ sí ṣò lẹ́fìrí lọ́dọ̀ wọn láwọn jàmá wọn yìí kò sí bó ti wù kó lóun ṣe ẹ̀sìn rẹ tó tí wọ́n bá gbé dáwà rẹ lọ sọ́dọ̀ wọn dáwà wọn lọ sọ́dọ̀ rẹ wọn ò ní sọ pé tóun ṣe ò dá gbèdé wọn ò takọ̀ náà wọn aṣáájú wa dáadáa táwọn náà bẹ ń kalẹ̀ nígbà tán láwọn bá wọn jáde ọjọ́ kan àwọn sì ń ṣe wáàsí pé olóńdè ò dá nǹkan kan ò dá wọ́n padà wá sọ fáwọn ni pé ara wọn ìsọrú ẹ̀ wọn ìsọrú ẹ̀ nílànà tiwa tẹ́yìn bá fẹ́ ṣe dáwà ìsọrú ẹ̀ so ìkram náà lẹ́ẹ̀ máa ṣe ìkram pé torí pé Odùduwà gan ó mú òun wákàtí márùn-ún wá pé Odùduwà mú òun wákàtí márùn-ún wá ẹ àwọn Odùduwà gan àwọn kí ló pè wọ́n àwọn táwọn wà ń ta yìí OPC àtàwọn míì kan kí wọ́n pera wọn yìí ẹ̀hìn àmọ̀tẹ́kùn àti gbogbo nǹkan gbogbo àwọn èèyàn bẹ́yìn àwọn ìgbìmọ̀ sọ fún olùgbò àmúrun wà náà ọ̀rọ̀ yín wá fẹ́ burú gan-an bábá tí ń sọ àwọn kó mọ gbèjà yín ní pé ẹ̀yìn tí tí wọ́n bá wọn kèfè rí kí n sípà ń tí tí wọ́n bá wọn kèfè rí Sunday Sunday Igboho kò tí ì sọ rí pé olùgbò àmúrun wákàtí márùn-ún wà ní ìsìrí pòfẹ́sọ̀ kan náà pòfẹ́sọ̀ sí Yorùbá yẹn ní edu ní OAU kó ní ah, ìfàgbà táwọnú tan ìran yorùbá táwọnú tó dúdú wa àdìsọ́ àpò òǹgbẹ́ kí ṣubú àti lórí àti àfíà àti mága ti ṣá wọn ò mú wá torí pé ẹ sáà fẹ́ kó àwọn èèyàn jọ ẹ sáà fẹ́ kó àwọn èèyàn jọ sínú ìjọ yín wọ́n takò wọn kó Oòduà gan ó mú wákàtí márùn-ún wa pé iwájú ogbọ́ òní ṣubú yìí ẹ̀yìn ọgbọ́ ogbọ́ òní dúrì olùmọ̀ràn ọ̀tún òní fásírì olùmọ̀ràn òsì <laughs> ọ̀rọ̀ wọn máa ń bàyàn ń jẹ́ wàláì rẹ̀ bọ́ tá bá ń sọ inú pé wàláì àwọn fífi wọn ti fẹ́ràn wàhálà jù wọn fẹ́ ká mùsùlùmí unite ẹ̀dá ṣé ká ní sọ oko ká mọ́ unite ó ń bí dẹ̀ náà ló máa ń sàn ẹ wá fẹ́ pa ọgbà àwọn èèyàn papọ̀ sábẹ́ ẹni tànà bí ò pa ọ́pọ̀ lórí kí ló sì fà á wọn ò fẹ́ kí èèyàn sọ wípé ẹni yìí ṣe tó dáa ẹni ṣe tí ò dáa ẹ sáàjà máa sọ pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa ẹ máa sọ pé káwọn èèyàn máa ṣe dáadáa má ẹ máa sọ pé àwọn èèyàn ṣe tí ò dáa torí pé kíní yóò bí wọn nú bó láti wá ṣe so ẹ rí i pé ẹ̀tàn jẹ ni olófà tí mo fi fi bi haqqin sínú definition wọn níbi tawhid wọn ni la ma'budu illa tó bá ti rí bẹ́ẹ̀ ogun tó bá wò lè máa ṣe lẹ́sìn sáà bá wọn jáde ìkẹ́nà àwọn aṣáájú wa dáadáa náà wọ́n nígbà táwọn bá wọn nìjọ ọdún bíi mélòó kan àwọn adé ìlú kan ti mì ní dákọ̀ bí wọ́n ti fẹ́ sí kọ́ mọ̀ bára dání bá ní sọ́fú sọ́fú sọ́fú tọ̀ orígun mẹ́rin ní mọ́ṣáláṣí wọ́n ní jáàsì àti ìlò gbogbo ẹ̀ ni wọ́n ní nígbà tí wọ́n bá wọnú sọ́ọ̀tì torí instrument àwọn ọmọ àwọn ẹgbẹ́ akọrin wọ́n ti ní kí wọ́n tó sáfù báyìí làwọn band wọ́n bá sí ìlú Islamic bank ẹ̀ bó ti máa ń sọ ní wọ́n bẹ̀rẹ̀ sí láìláìláìlá ọ̀kọ́lọ̀ wọn bá ti wọ́n wá lùlù wọ́n wá làágùn wọ́n jó àwọn wá jó tán rẹ̀ wọ́n lọ dálù padà wọ́n mọ̀ láwọn wà ní àṣẹfẹ́ kírun ní ìsìn nínú fi ń bí àwọn bí ah, dáwà lélẹ́ yìí káwọn bá wọn sòdodo ọ̀rọ̀ tó máa alhamdulillah àwọn ò tí ì gba tẹ́rìbíyà torí wọn ò ráwọn ń fẹ́ gan ìta lókàn sàmọ́ ti sálà rẹ̀ gba ah, ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ lọ báyìí ara tá a wá sí ní ìjáde náà nì mo gbà ọ̀ǹda lọ́wọ́ amirul mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ táwọn <laughs> sì bẹ̀rẹ̀ nìyẹn bídí alẹ́lẹ́ yìí sílámù farama ìgbúrú gòsì mẹ́sìn ìrẹ́ ká tó máa tó gùká tó kírun <laughs> àwọn onísọ́mọ́ o láwọn parí sí máa ń tọ̀ ah, ṣékò wa ẹ̀mí sọ̀rọ̀ ọlọ́run mọ́ láàrin wàwá ẹ̀mí <laughs> láìsí ti kú ó dá kí lẹ́sẹ̀ mi o áá ah, lànà ìjẹ̀mú faramọ́ áá ah, lànà ìjẹ̀mú faramọ́ ká sọ pé ó ń ṣe jí ò dá káìmọ̀ wò wọ́n ní kíráàmù ní à ah, ẹ̀ tún gbà yọ̀ǹda gan à gbàyọ̀ǹda tún bá sọ ló ẹ̀sì mọ́ bá palapala nínú mọ́nájú wọn nìyẹn kì í sun tánà méjì kọ wa náà ẹ̀sìn nìyẹn o ìgbọ̀ntọ́nà bá lóun náà sì ń bẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ kó yirú àwọn kẹ́yìn kó yirú rẹ̀ wò kó náà pe àwọn tó kù náà ṣàkíyèsí ṣé eléyìí náà sì jọ ti kódà àwọn tó fi kún wípé ìbàbá àmọ́ọ̀mù yẹn ó ń so pàró àwọn láti dárun tí wọ́n padà ní àwọn tó wá ní ìyíhùn lẹ rí èmi ń ṣàkíyèsí lọ́wọ́ àwọn àwọn náà rí ṣùgbọ́n ìkàràm ọmọ ìyá wọn kan tó náà wá jáde lára wọn tí mo wá ń ṣe interview fún pé nínú àwọn allegations táwọn afásúnà wọn fi ń kàn ní wípé dáwà tàwídìí ní òdòó ẹ̀yìn sí dáwà tawhid ìjáde wo lẹ lọ rí tẹ́ǹ sọ fáwọn èèyàn pé tí ń ba imọ́ níwọ̀n jẹ́ tí ń bá ìsìlámù jẹ́ rè ó jẹ́ kí n sọ tún ló bá ní wọ́n ní ẹ̀sìn wo ó láwọn ń sọ ọ́ ah, ẹ máa ń sọ lọ́nà wo ó láwọn táwọn bá jọ lọ jáde yẹn làwọn ó pera àwọn jọ táwọn ó sọ pé kí ní ìbẹ̀rẹ̀ yẹn ó láwọn àwọn tán bá gbà wọn lálejò àwọn ìsọ fún wọn tó mo wá ní mo wá ní tó ti wá rí wípé oníjàmbá ni ní falumar so ẹ̀yin tẹ́ ẹ ṣe bíi mẹ́rin bíi márùn bíi twenty tẹ́ yọlọ̀ jáde yẹn ẹnìkan lẹ́jàǹfààní ìmọ̀ yẹn ṣùgbọ́n àwọn jẹ́mọ̀ tán tọ́wọ́ gbà yín lọ́wọ́ lẹ́sẹ̀ káwọn wà ní òkùnkùn ó wá dákẹ́ mo tí wọn náà rí pé jàmbá ni ṣé ànáwó wọn sálàm ó kàn mọ́kọ̀ bí ìjà tàbí bákì nìkan ló kàn gbé tàwọ̀ hídì fún gbogbo àwọn tó kù nù mọ́kà ó dákẹ́ lórí ọ̀rọ̀ wọn ara tó fà ní ìtẹ́ màá sọ pé bóyá àwọn afáàsúnà wọn kórìíra ń kéré sì kórìíra ibi tẹ́ gbé dáwà gbà yẹn ó tako ìlànà gbogbo àwọn ànábì ọlọ́run yẹn yẹn kìtà náà Muhammad nìkan tàbí ẹ̀ka Joseph ń tòótọ́ ọlọ́run ọba ni wọ́n lá ìláhà tá sọ níbi ṣàhádà wa tàná ṣàhádà lá ìláhà illallah lá yẹn náà fi yán jẹ̀míà máa yóò bá do min a fi ń nẹgẹ́tì gbogbo nǹkan táwọn èèyàn sìn lẹ́yìn ọlọ́run ẹni pé mùsùlùmí òdodo tó bá ti ní ìláha láìláha a gbọ́dọ̀ wo ní igbá rẹ̀ mọ́ ká bẹ́bọ̀ a gbọ́dọ̀ a kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kó mọ ní láìláha ká tún wá bọ́ kó o tún ṣe lúbúlúbú kan o tún lẹ́bu àtẹ́mú o tún wà nú gbógbalẹ̀ a rí bẹ́ẹ̀ torí pé wọ́n ti nẹgẹ́tì gbogbo ìjọsìn tó fẹ́ gbé fún nǹkan mí o ti negate kó lára wọn pé wò lẹ́tọ̀ọ́ sí ká sìn wọn pé mi ṣe jẹ́dà làwọn náà jẹ́dà màá ti máa wá sìn wọn. illa Allah lè tó bá fi parí la ilaha yẹn ìjọsìn tó gbé kó lára gbogbo nǹkan tó kù yẹn ó gbé sára nǹkan kan náà àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́yìn bá sàgbà gbogbo nǹkan jọ náà yóò bá nǹkan náà ẹni tó wàá gbé fún náà ni Allah subhanahu wa ta'ala so nínú ṣẹ̀ríà Islam lábẹ́ ní tí àyà yìí ń kọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá ti gbà wípé kò sẹ́ni tó yẹ ká sìn àbí kò sì gbé ìjọsìn yẹn náà fún ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí àmọ́ kò gbé kúò lọ́dọ̀ àwọn ẹ̀dá mi kò mú tùmọ̀ afọ́ lọ́hùn ẹlẹ́bọ náà lèèyàn jẹ́ ẹ̀yìn làwọn ta ní àwọn free thinkers kódà kí a máa pọ̀fọ̀ kọ́lọ́fọ̀ máa pọ̀fọ̀ lójú rẹ̀ báyìí kó mọ kọ́fọ̀ máa ràn án tójú ẹ̀bá tó wà láàrin náà it's nature tí wọ́n èé fi àsàsí báyé rẹ̀ jẹ́ nature ló mọ̀ pé wọ́n tó báyé nà nà nà nà nà nà we don't believe in all this èbó ló mọ̀ sọ bẹ́ẹ̀ tí làkà yìí sọ̀rọ̀ lágbárí rẹ̀ ó dá nígbà tẹ́ ẹ̀ gbàgbọ́ gbogbo nǹkan yẹn péra nù ní kálẹ̀ wá sí gbàgbọ́ yẹn kọ́ sí wọ́n gbé sára nature tàǹdà nature wọn lọ́mọ yàrá kan dáadáa nígbà tí kan náà pòfẹ́rọ̀sì wọn tó ń kọ́ wọn ní iná máa ń pèlè philosophy tó ní kò sọ́lọ́run kò sí nǹkan kan kò sí student yẹn bá ní uh, yes I have a question my question is that you are brilliant a professor the brilliance you have to acquire that very degree of professorship where is it àbá ń wọlé ní ẹ gba pòfẹ́sọ̀ ẹ mọ́ ẹ gbárí ẹ mọ̀gbé burúkú ọpọlọ tẹ́ fi mọ̀ wọ́n yẹn dà ó lóun ò mọ̀bí tó wà ẹ fi gbà pé mọ̀wé ẹ sì lè rí ọpọlọ yẹn sí ojú ẹ sì ń fi ilẹ̀ fún wa pé tábà ti lè àlè rọ́lọ́ nígbà tí lè rọ́lọ́ yẹn agbọ̀dọ̀ gbàgbọ́ káwọn náà wá sọ pé nìsín pé ẹ̀ mọ̀ nǹkan kan torí pé ààrí ọpọlọ ẹ̀gẹ́ ẹ̀rọ ọpọlọ yín gan sójú tẹ́ fi mọ̀wé àwọn pòfẹ́sọ̀ lè sọ nǹkan mọ́ because gbogbo ọ̀rọ̀ tó wáyé pé làákàyè láàfin gbé lẹ̀ tó sì pọ̀rọ̀ ọlọ́run ọba ni làákàyè yóò máa dàgọ̀ ni lẹ́nu gbogbo orí tọ́lọ́run bá ti fẹ́ dà láyé tí ò bá fi tàwíìdì kún fún yàn kó jẹ́ pìlẹ̀ orí ọlọ́run ṣeré fún yàn bákan náà kàmà annahu laysa lahu sharikun fi mulk nínú tí la ilaha illa sọ fún wa ni wípé ìjọba ọlọ́run ọlọ́run bò wò lẹ́ni tí ń bá ṣí ẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí máa mú sọ yìí rahimahullah wọ́n fi kó gbogbo ọ̀rọ̀ yẹn yányá torẹ́ lómi ń jẹ́ mùsùlùmí ó gbà pé òun òun sóògùn ṣùgbọ́n kan nínú ẹ̀dá tán já ó lè yàwó tó mọ́ yóò sì kí òfin náà wọn lé lórí mọ́ fi kó sányányá tí èèyàn bá ti la ilaha illallah kí èèyàn mọ́rò pé náà ara ẹ̀ ló wà ọlọ́run fẹ́ràn ẹ̀dá aná Muhammad ló fẹ́ràn jù sallallahu alaihi wasallam ọlọ́run ọba òpégún tí mo fẹ́ ṣe bí àlámàrí rẹ̀ kó tó ṣe ta ló kù wọn lẹ́yìn kan tó fẹ́ ṣe gbésẹ̀ kan ọlọ́run wà bí lérè pé ṣé tí mo fẹ́ ṣe ṣé kí ló rí sí ara ọ̀ yorùbá gá ń sọ náà rọrùn wípé àṣẹ lọ́ba ń pa ọba ẹ̀ṣẹ́ kí ni láwọn ọba tí wọ́n lè tún lẹ̀ lóko náà ni o wọ́n ti ń lẹ̀ wọ́n lóko ní ìsìn kọ́ lóko táwọn ti ń lẹ̀ wọ́n lóko sí àbí wọ́n mọ̀ lẹ̀ lóko síbẹ̀síbẹ̀ ìwọ tún sọ pé kí ni ah, àṣẹ lọ́ba ń pa ọba ẹ̀ dábàá ó wà lọ́lọ́run tó dá ẹni tó jọba yẹn tá a gbà ó pàṣẹ ló ń pa káwọn àwọn òpáwọn kan súnmọ́ lọ́n débi wípé bọ́lọ̀ bá fẹ́ sùn kankan yóò fi lọ̀ wọn là ọ̀tọ̀sírò alẹ́rí ìwàdí ọ̀kọlù tààlà wọ́n ní túmọ̀ ṣàhádà yìí a ọ̀rọ̀ ọlọ́run ọba míì tó tún jẹ́ ká yìí dáadáa وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون وإن شاء الله عليه الصلاة والسلام سنتي بأتي بوهم صفون باباره àtàwọn ìjọ rẹ̀ wípé èmi Ibrahim o mo bó pábọ́sẹ̀ yín kúrò níbi àwọn kẹtẹ́ yìí sì ń sẹ́yìn ọ̀rọ̀ ó sọ fún bàbá rẹ̀ ó sọ fáwọn èèyàn rẹ̀ kìí ṣèbínú bẹ́ẹ̀ bá ń ka gbogbo ẹni tí ó mọ̀ bá yín bọ́jú bọ̀ pẹ̀ tí ó mọ̀ bá yín sin ẹ̀sìn yín ara o èmi ò sí lára yín ẹ̀rí wípé bó ṣe sọ̀rọ̀ yẹn ó ti negate ní ti jẹ́ worship yẹn kúrò lára gbogbo táwọn èèyàn rẹ̀ ń ṣe ó wá ní ilẹ̀ lẹ́dí fàtọ́rọ̀ ní fàínà òsàyàdín ẹni tí ni mo wá gbé ìjọsìn tí mo gbé fún àwọn kan tẹ́ǹtì lẹ́yìn ọlọ́run yẹn ẹni tí mi ó gbé fún lẹ́yìn tó dànù ẹ ilẹ̀ lẹ́dí kọ̀lákọ̀ ni so mo sọ pé mi ní bá yín sin àwọn òsà yín yẹn ẹlòmíì ń bẹ tí mo fẹ́ sìn yẹn ìgbà mo sì pé mo lẹ́lòmíì tí mo fẹ́ sìn ìbá pọ̀ ọ́pọ̀ pẹ̀lú yín àbájọ́ máa ń sin àwọn kan tẹ́ǹtì ṣùgbọ́n mi ti ní ọlọ́run mi fẹ́ sìn so mi lè bá yín tún máa ṣe sèmínà mùsùlùmí nìyẹn o dáwó kìíní o ti gbajúmọ̀ lọ́dọ̀ ti wá dáwó kìíní àbá èyí tí mò ń dáwó sẹ́yìn láì mọ́sálásí kí tún wá dáwó bòmí àárà ojú kan náà làdá tèmi ní kò ní méjì mùsùlùmí nìyẹn illa alladhi fatarani fa innahu sayadin títúmọ̀ sí pé téèyàn bá lóun jẹ́ mùsùlùmí tí èé ṣẹbọ a ti gbọ́dọ̀ ọ̀ràn kan wípé mu'minu ni muwahidu ni so at the same time mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí kò jẹ́ mọ́mìn ní ìjọsẹ́ kó papọ̀ bí gbogbo àwọn ẹ̀sẹ̀ tó kù tí wọ́n bá lè dúró pẹ̀lú ìmánì tí wọ́n kàn máa pa lára tí wọ́n máa dín tí wọ́n ní jó gbèrú sókè bíi tẹ̀sẹ̀ tẹ̀bọ̀kọ́ ẹbọ ò lè dúró pẹ̀lú bá lè dúró pẹ̀lú tawhid yóò bá tawhid kò sí bó ti ìjì kéèyàn lè fẹ́ ṣe náà ni ọ̀rọ̀ tí máa ń bẹ lọ́dọ̀ Yorùbá wípé a ó sọ̀rọ̀ ilé wa ẹ̀sìn kan ò ní ká máa sọ̀rọ̀ àwa yóò sọ̀rọ̀ ilé wa o wọ́n tún sọ ní poem ń sọ lórí so ìran Yorùbá yajma'una bayna tawhidi wa khilafi wa bayna shiriki wa bayna al-imani wa khilafi èyí tí ò jẹ́ kí tàwé ìdàbẹ́sìn onítùmọ̀ lọ́dọ̀ yorùbá nìyẹn àti imani àti kúfùrù náà máa ń gbé papọ̀ àti ṣeríkù àti náà máa ń pa papọ̀ kódà tó mọ sọ́nà ọ̀rọ̀ mí wípé àdúrà nìkan òun ti ń yìí àfi ká jáde sí sọ lẹ́nu wọn rí tó ní kò rí bẹ́ẹ̀ oníṣẹ́ eré oògùn táwọn ń bẹ́ẹ̀ bá ṣàtúnṣe nǹkan yẹn nínú ọpọlọ ọmọ yorùbá islam ò ní nítumọ̀ láyé àyín tó ń sọ pé ríran àdúrà lọ́wọ́ ìgẹ ní bàdúrà jẹ́ bẹ́ẹ̀ ni tó ṣe irú bẹ́ẹ̀ ni wípé àwọn tán mọ̀ láfa wọ́n ti ń ṣe nìyẹn so lówùúgbà ìlànà tó ti gbé kalẹ̀ náà nìyẹn bí ó bá sì tọ́ bẹ́ẹ̀ wájú ọlọ́run táwọn ibi ò bá ṣe bẹ́ẹ̀ àwọn afọ́ ò ní ṣe náà so àtàdì kan ní wọ́n sọ wípé abdullahi masoud wọ́n lógun khandak ó nígbà tí gbogbo rẹ̀ dàrú tán tí gbogbo rẹ̀ le láwọn rí wá ní abdullahi masoud tí gbogbo láwọn agbára tó ń lò láyà ìmọ̀ kan ó yá pọ̀fọ̀ yẹn gbogbo yẹn káfí jẹ́rí àwọn ọ̀tá onímọ̀ sódò wá pọ̀fọ̀ yẹn tán báyìí oníjì yẹn dé gbogbo tẹ́ǹtì ilé àwọn kẹfẹ́ ló bẹ̀rẹ̀ sí wò dànù ní oníjì yẹn wọ́n sọ pé kò sọ́fọ̀ nẹ́ẹ̀sì so kọ́ńtẹ́ǹtì tá a ti yíṣù nìyẹn ẹnu kò tọ̀ jẹ́sà fún mọ̀lọ́ kó làkẹ́ ń tẹ́ sọ yìí bó láti lè rí yóò dáfà gidi ni àti gbọ́ ẹ̀rọ méjèèjì nínú Kùránì lọ́wọ́ òní yẹn àdéhìsì wo ló gbé ìṣẹ̀lẹ̀ yẹn jáde tó kọ́ńtẹ́ǹtì yẹn fúnra rẹ̀ gan sọ́ọ̀tì hazabu ṣàlàyé rẹ̀ in detail àdéhìsì ń ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n rìpọ́tẹ́jì tuntun yìí à ní lọ́wọ́ ẹ fi ṣe wá láǹfààní àfà kódà ó lè bẹ̀rẹ̀ ìpè kò ní ẹ̀ní lálùbáríkà èyí dẹ́mọ̀ bó wa lẹ́nu kìí sọ̀rọ̀ mo rò pé ọ̀rọ̀ ọmọ ní kìí ṣe ọ̀rọ̀ ibi tí ìkànnú àwọn sàábà náà bì ti ń pọ̀fọ̀ lójú ogun tó fẹ́ràn náà bì lọ́wọ́ ẹ bá wẹ́ẹ̀rí rẹ̀ jáde o ló dà gidi so wọ́n ti fi kọ́ àwọn èèyàn wípé ẹ̀sọ́ ogun ẹ̀sàdúrà ẹ̀sàdúrà kẹ́ ṣe ogun so méjì ò lè papọ̀ ìkọ́wọ́ pàkan وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون ọlọ́run ní dáwà tọ̀hídì yẹn wọ́n lọ́n wá sí ní ogbóló nǹkan tí ó máa bẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ànábìbọ̀ mú kúta ákéde yìí ànábìbọ̀ mú sí láyé má ṣùgbọ́n dáwà tọ̀hídì tó gbé lọ́wọ́ yẹn èmi ọlọ́run sẹ́kù kò ní kú la'allam yarji'un torí àwọn táàmù ṣe fún bí wọn bá ti gbàfà ń gbọ́ wọn lè ronú wọn kò ní tí ò ẹgbẹ́ dáwà yẹn náà kú dé òun náà ìrànà bí Muhammad náà padà wà á mọ lórí ń gbòde kódà ń ṣe ọlọ́run alẹ́ sọ́dọ̀ àti sàlám ọlọ́run pa aláṣẹ wípé tó bá fẹ́ mú yàn ní mẹ́ńtọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run Ibrahim ló mú ní mẹ́ńtọ̀ <laughs> àṣẹ ọlọ́run tó bá ń wo talẹ̀ tó fẹ́ yàn láàyò gbogbo àwọn ànábì ọlọ́run tó fẹ́ wò sí rẹ̀ tó fẹ́ wo bó ti sinmi ọlọ́run Ibrahim ló ṣùgbọ́n tí mo wá lọ náà nìyẹn náà ni tẹ́ bá ń rí àwọn ọ̀tá tawhid tí wọ́n ń jáde lọ́tún lọ́sì kódà kì í yin èmi lẹ́mìí torí pé ọlọ́run ní wa ja'alaha kalimatan baqiyatan fi aqibihi wọ́n kàn lè ku àfáà súnà nínú tó ń bá wà kán kó kán mí kán mí kán mí àdánwò títí ẹ̀ nìyẹn dáwà yẹn ò ní kú orí ikú <laughs> inú àdúgbò inú agbolétò náà bá wà wọ́n lè mí sọ́ọ̀tù kán mí sóòsì kódà ó lè padà la ẹ̀mí lọ òkè wọ́n rí dáadáa ti tẹ̀ ń bẹ̀ ni dáwà yẹn kò ní òun ní kú àìkú rẹ̀ ni wọ́n náà fi bá <laughs> torí wọ́n bá ti láyé mọ́ torí pé ọlọ́run tó ní dáwà yẹn ò ní kú tó dáwà yẹn ò ní kú tó ìyẹn mọ̀ jẹ́wọ́ kàyẹn balẹ̀ pé ha ó láṣẹ yìí o ẹ̀bọ̀ ìwà gba láyé kan o títà ojú ojú ìjókòó bá ara ah, o wàjà àìlà àkẹ́lẹ́ mọ̀tánì bàkíyà. láyé ní Allah subhanahu wa ta'ala ó ní kúlíyà ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ọlọ́run kún ṣe láàrẹ̀ láṣẹ sallallahu alaihi wasallam ó ní pé àwọn tá a fún tíra síwájú rẹ̀ àwọn yahud àwọn nasara ẹja ahóòdì conference communique gbọdọ̀ wà láàrin wa nǹkan kan sáà so gbogbo wa papọ̀ nípìnlẹ̀ ogbólóhùn kan ń bẹ tó jẹ́ kí gbogbo wa wà ikú ọ̀ àwa àjùyìn lọ nínú ẹ̀ ẹ̀yìn náà jù wá lọ lórí ẹ̀ ọlọ́run fún anájú láti rẹ̀ pé àwọn alùkìtà tó dúpẹ́ yẹ̀wúdí ń kílẹ̀ mú pé àná musa làwọn tẹ̀lé wọ́n sì ní tọ́wọ́ náà ìwé ẹ̀sẹ̀ àwọn náà ó ń kílẹ̀ mú pé tẹ̀lé wọ́n sì gbà wípé báíbù ni ó ti sàmìsì náà lẹ̀sìn àwọn ẹjọ́ jókòó kájọ sọ̀rọ̀ tọmọlúwàbí ọ̀rọ̀ táwa sọ yìí Allah na'buda illa Allah kì í sọ̀rọ̀ òṣèlú o kì í sọ̀rọ̀ ẹkọ́nọ́mì o dialogue tá a fẹ́ ṣe yìí tó pawọ́pọ̀ yìí àjọ fẹ́ establish tawhid yìí o tó àjọ gbà wípé àjọ ní so ẹjá jọ sọ̀rọ̀ lórí bá ṣe gbé tawhid jókòó ìtókùn fi lẹ̀ hálà náà àbùdá ila Allah àbọ̀dọ̀ fún kẹkàn ní àfọlọ́hùn nìkan àkọ́kọ́ ni ìyá sọ̀rọ̀ lórí ẹ̀ wala nushrika bí ṣe à àbọ̀dọ̀ mú nǹkan kan pọ̀ lọ́lọ́run ọba sí sẹ́kìnì náà ti nẹgẹ́ẹ̀tì ìbáàdà tí wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah apá kan wa kò gbọ́dọ̀ mú apá kejì ní ọlọ́run kéékèèké lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ sọra wa di god torí pé gbẹ́nu ìlànà ẹ̀sìn wọn àwọn clerics wọn àwọn àfáà ẹ̀sìn wọn àwọn lọ́lọ́run wọ́n mú ọlọ́run wọn wọ́n sì bẹ̀rù wọn tó gbà wípé àwọn ole lè rí ọlọ́run gangan sìn gbé ìbádà wọn gbára àwọn olórí àwọn so a gbọ́dọ̀ gbìyànjú láti káńsù nǹkan yẹn àáfin ọlọ́run bá direct ni ẹ mọ̀ wá intercessors láàrin yín àtọ́lọ́run so yín tẹ́ gbọ́dọ̀ dialogue ní ẹjọ́ sọ gbọ́dọ̀ jẹ́rúsìn fúnra yín nǹkan yẹn sínú ẹ̀sìn wọn ẹ ò gbàgbọ́ sọ kalẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ kànáà yìí ló bó ń pé tó bá fẹ́ tún wọn ṣe àwọn nǹkan tẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn o kì í sọ̀rọ̀ pé wọn ò tá àná wọn ò tá omi o kò sí náà kò sómi o kò sọ̀rọ̀ pé wọn ò tá títì o ìyìn tẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ tẹ́ sì lè jọ dọ́gba nǹkan yẹn ó sèyàn láàánú nígbà òjókòó náà ẹ̀sìn wọn tán ó tún wá ní kàbàkàbà wá sínú Islam lọ́dọ̀ àwọn sóṣì gọ́dùnmọ́kọ́ fojú gan ni kéèyàn wà ní bíi almost ìpóná kan òpóná kan sí kejì kó ti sí fìlà kó ti bọ́ bàtà kó máa ń ṣe dígbà tó fìlà ní fẹ́ wọnú gàá kò sí ha ha àwọn tó wọ́n tó wò lẹ́gbẹ̀ẹ́ mi ó ti bí lára wọn lára wọn ni wọ́n so mo sì rìn náà ni o mo sì rìn ní ọlọ́mọjà nínú rẹ̀ mọ́ so mo sì rìn wọn bára wọn lágbo ó sì ti bá bí i àti ìfẹ́ lọ kí ṣe wù ni tó bá ìsúnjú wájú ẹ̀ ló bá mú fìlà yóò múlẹ̀ báyìí ló ń bàtà múlẹ̀ báyìí ló ṣe sùjúdù ibi mo ti rí náà nìyẹn wọ́n lójú kí ní kì ti rí eléyìí mi ìbí ìfẹ́ rí mi mà torí pé wọ́n sẹ́ bẹ̀rẹ̀ prógámù ni tí mo tún sáré rí rèé tí mo wọ́n mẹ́yẹ bọ̀ lákò mi gbọ́dọ̀ tún béèrè pé sáyẹ̀rì ńláwọ̀ rẹ̀ ní àbí dúdà ló wọ̀ fún mo ṣe dìde nìyẹn sujud jabha ìparí báyìí táà ń fún balẹ̀ fọlọ́run lẹ́yìn tó ti kọ́kọ́ ń ṣe dígbà wípé àbẹ́yìn ẹ̀yìn rẹ̀ ti ká tí ń rìn lọ tí ń rìn lọ tí ń rìn lọ ó sì déwájú bàbá rárá ó kú fìlà yẹn lẹ̀ bàtà méjì tó ti bọ́ yẹn náà kò sẹ́gbẹ́ kan sẹ́wọ̀n á kàn ó lálùbáríkà ó lálùbáríkà ẹ pẹ̀lẹ́ ó lálùbáríkà. so enslavement slavery tí ànábì alayhi salatu wassalam tọ́lọ̀ ń pa láṣẹ wípé kó di conference pẹ̀lú àwọn Christians lórí àtàwọn Yahudi eradicate ẹnu ẹ̀sìn yìí ìgbà tí wọn ò gbọ́rọ̀ ó tún wá rìn wá sínú islam alẹ́sọ̀dá tó kò sọ́hábà kan bẹ́ẹ̀ rí ó dà wọn tó hàn sí wa àwọn àdìsí ni wípé àwọn lárúbáwá tí nǹkan yìí yéhùn ìyá ń gbé nínú ní gbé tó kó ṣiṣẹ́ sí ẹ máa kò ní orí pé eléyìí ni ànábì àwọn tó kù ní ṣàyẹ̀wò pé ní táwọn sọ́jú gbọ́dọ̀ yé wa wọ́n ti kó ń bí wọ́n kó ń bí wọ́n kù ẹnìkan máa ń wá ní oníkò yẹ yìnyín ó ní tí wọ́n kó lọ́tún ó ní òṣùpá èyí tí wọ́n kó lọ́sìn ó ní ìràwọ̀ tí wọ́n kó wáyà lẹ́yìn yẹn ó ní ẹ̀hún tó kó lọ́sìn yẹn ní oòrùn tí wọ́n kó wájú àtẹ̀yìn yẹn ní òṣùpá ní àwọn ìràwọ̀ so ìyẹn ni tó distribute ẹ̀yin kúrò lára àwọn mùrídí anájì kò sì ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu kò sì ní hùwà bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jọ ń súnà náà wọ́n ń pera lẹ́gbẹ́ súnà ni àbí ní ìwọ̀n nìkan náà ni tó ń bá yẹn sílé Muhammad ọ̀sẹ̀lá tí wọ́n bá só àfikúngbà yọ̀ǹda ẹmọ káwọn kan náà ń sáwọn láwọn ti súnà tí wọ́n ti rú ẹ̀ kọ́lọ́mọ̀jà á nínà àwọn ẹ̀dá sí ẹ̀dá tó wá wà lọ́dọ̀ ẹ̀rùn pé wọ́n ti sọ àwọn di mọ̀mọ́ ṣùgbọ́n nígbà àwọn ilé ìtàn fáwọn nímọ̀ kìí ṣe pé bóyá mo jó níṣẹ́ ọwọ́ mo kọ́ṣẹ́ ọwọ́ náà ti wá bòmí láti rí èjì mi ti ń tó 22 years jẹ́ kí n márì àwọn oníwó sọ̀bà tó márì hàn kódà kára máa ń ọbẹ̀ pé mo ti nídìí obìnrin owó ń bẹ̀ náà afá oníṣàfẹ́ lòyìn fún nọ́ọ̀sì dáwà slam ó ní àsìkò sọ ẹ̀ tí lè níyàwó báyìí bàbá yẹn ti máa ń sún mi pé ẹ̀dá kù bí yóò bá kí ó nínú ìsìlámù yìí yóò jẹ́ ìyà gan o because àwọn eléyìí náà ẹ̀ lè rí wọn tó bá ti wá àti lẹ́kṣọ̀ alùsùnà náà ni wọ́n nà wọ́n tọ́ lásìkò bá wá tó wọ́n fẹ́ kó níyàwó owó àwọn sisters ti ń bẹnu sákò wà ẹ̀ ah, kò sí ètò owó mi lógun eléyìí kan ìgbà tí ń bẹ mi ò fẹ́ràn obìnrin tó bá nílà àhà ọ̀nà ló fẹ́ kí ní fóòkàn lè sẹ́sà pé àárá o ẹ̀wọ̀n pé mọ̀ ń fẹ́ràn obìnrin tó bá ga sísà yìí mọ̀ ah wọ́n ní ah ah ah náà o ní tẹ́rbíà o lẹ́kọ̀ọ́ o o ní tírénì àwọn alá torí àwọn aláti rí ọ àti rí gbogbo wọn a mọ irú ta ló fìtì ẹ pẹ̀lú dáwà tẹ́fẹ́ ṣe so eléyìí ló fẹ́ tọ́ tó bá sì ń gòtì ọlọ́run náà náà tọ́wà náà ni ìyẹn máa ní tọ́wà fáwọn olórí ni so ó gbà àwọn sọ̀hábà ní tọ́ nàbí sórí rẹ̀ so ó ní tọ́ àfún náà ní ẹgbẹ́ nìyẹn lábẹ́ súnà ah, súnà súnà lólè yìí òfin súnà o torí tó gbọ́ àwọn àyà yìí kọ́ àwọn nǹkan sínú ma nisa náà ọmọ ìyàwó dáadáa àwọn dáadáa ló bá lọ́wọ́ bá jazakumullahu kulla khair ètí mo bá wá rè o sísítà bá ní ṣẹ́sì lọ gbàǹda lọ́wọ́ àmì ìdùpẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ah. wọ́n introduce yín sí wọ́n sì fún yín nọ́bà wọ́n fún yín nọ́bà yín pé kí wọ́n bá yín pé bò sí láti níyàwó pẹ́yìn náà bójátọ̀ ìnáwó sì wọ̀ ẹ̀yìn tó wọ́n ń béèrè pé sí mo gbà yọ̀ǹda pápá ti sálámà tàkàbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí ṣẹ́ẹ̀tì gbàǹda lọ́wọ́ àwọn àmì ìrò wa pẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ yẹn ní mi gbọ́

tí wà náà bá wá sọ gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá wọn sọ tán bá wá yarí tó bá wà náà fi tẹ́ sí ti tiẹ́ so gbogbo ohun tó kálẹ̀ yìí à lè bọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ lé lórí fàkóòlù ṣèhádù bí anna muslimun ìwọ sọ fún wọn o páwa ń ti wọ mùsùlùmí làwà o àìsàrà yín kí lóun ní padà ṣe yẹn àlùbárọ̀ àmì ti padà bọ́pá bọ́sẹ̀ kò níbi ìbá wọn papọ̀ tí ò ní kó àwọn nǹkan yìí tó ní kó sínú so ìwọ tó bá wá jẹ́ dáríyà lénìí tó ń pera ní dáríyà súnà olùpèpè súnà ni ọ́ èyí táwọn kiri yó tó má fi fẹ́ràn rẹ títí tí ò sì pé lórí ìpìlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n fẹ́ràn rẹ lórí chẹ́kì ara rẹ pé ẹnìkan náà ń bẹ lórí àtẹni tó jẹ́ bí gọ́fàdà àwọn tí ń ṣe gọ́fìnà àti tó sàmọ́ láàlú wọn mọ̀ kí wọ́n náà wọ́n ń bẹ nínú àwọn páìpọ̀ yẹn kóyè ní ma ń sábà follow up program déédéé bẹ́ẹ̀ ni náà ṣe ń sọ̀rọ̀ òun náà sì máa ń sọ̀rọ̀ gbogbo Sunday òun ló sì lo full thirty minutes àbí one hour ni máa ń lò wọ́n ń pe àwọn ẹ̀ṣá kéèsì yìí pé ká wà fáà yìí àti pásítọ̀ báyìí máa ń jọra wọn kò sì jọra wọn lórí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nínú sọ́tọ̀ alìmọ̀ràn tàkà fara wa yìí ìbáṣe pé lórí mẹ́rẹ̀ẹ̀rin wọn ṣe ń pàdé kódà máa ní fan àmọ́ náà kan wípé pásítọ̀ yóò padà gba Islam ẹnìkan tó wá di para ń ta mí ló wá bẹ̀rù náà fa ọ́nà ẹ̀ má dààmú ara yín mọ́ ó lẹ́ni gẹ́gẹ́ tí wáfà yìí wálé wípé òun fẹ́ káwọn jọ close wípé nǹkan náà làwùjọ ń sọ lórí rédíò so babájọ close tajọ ń ṣe àmọ́lẹ̀ tí ó mọ́la tó bá padà yá ìwọlé padà di gọ́fìnà Kwara èmi ló sì jẹ́ bí dẹ́bùtì ẹ̀ so a sì jọ ṣèlú tí ó tí ó fàá sílùú dà tó mo ní ajẹ́ pé inú kàkà tí mo ti fẹ́ pọn mi kò sómi bẹ̀ mọ́ wọ́n ní kò sómi bẹ̀ mọ́ kí mọ́ lè sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ kò sómi mọ́ nífẹ̀ẹ́ ju tó sínú odò ni pé kí n fa mi àwọn àfa àmọ́ dàmọ́ ara yín ẹ̀yìn náà padà wá sọ wípé ó wá pe àwọn ẹ̀dákùn ẹ̀wá ìyá àfa ah, ò pásọ kínní kan ó mọ̀ wá bá mi ó ní kí nà tún jọ ní àlejò kájọ ní alliance náà wọn aláìsàn mọ́kàn lọ alliance hmm, kí ni o ṣé tàwí kò yé wá ní ṣé lórí ìmú kíkí àbí lórí àwẹ̀ gbígbà àbí lórí tawhid ah, ṣe mọ̀ pé a gbọ́dọ̀ ṣèlú ìkílù yìí dàbíyá lórí ìpìlẹ̀ náà ah, kò wọ́n ṣé kí n dá lóhùn àbí má dá lóhùn ẹ̀rí ìtọ́rọ̀ dàrúdé àwọn yẹn náà wọ́n sọ pé ẹ má dà lóhùn àmì náà wò náà pé dà pé wá sí wa ń jọra wa àkìlẹ̀ kankan náà lẹ́ ń sọ kìlẹ̀ ń jọra ń sọ náà sọ ànábì ibo ń jọ dáwà ń ibo ń dáwà jọ dáwà náà Muhammad kò jọ dáwà bídíà jẹ́ wà ní Islam gbogbo ọdún wọn wòye sí àyà yìí sọ́tọ̀ alimoran verse 64 orí ìpìlẹ̀ mẹ́rẹ̀ ní ìlọ wò ó sórí ẹ̀ ló dúró lórí tó àìkú lórí ẹ̀ bá dúró lórí o àṣepapọ̀ wà táwọn ṣòro sí mùsùlùmí àṣepapọ̀ ìjọmọ̀ ìdẹ́yìn náà ni ó mọ̀ jẹ́ wọ́n jẹ́ aládùúgbò sí mi àjọjọ́ ọmọ ìyá nínú mọ̀lẹ́bí àjọ mọ̀ bánú mọ̀lẹ́bí àjọ padà wa níbi iṣẹ́ kò ju ìkẹ́kẹ́ tó payín pọ̀ jù bẹ́ẹ̀ lọ́mọ́ tó bá ti dé lórí mẹ́rin yìí kówó wà ní kíni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀rí parí ayé àyìn kí ni tọ́lọ́run bá sọ fa in tawallaw faqulu shahadu sẹ́nà mùsùlùmí ṣùgbọ́n tó bá ìyànú jẹ́rìí ni wípé mùsùlùmí gan bá wọn kó ọ̀sẹ́sìn wọn ni wọ́n bá wọn dáwó kódà nǹkan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tí ìyá prophetess yẹn tó wọn àlẹ́jì máa mú lù pé òun retí ẹ̀ níbi lọ́ńtì ilẹ̀ mọ́ tọ́ọ̀chì òun tí wọ́n mú ní àá. Ah, ṣégun tí mo bọ́ ọ sí yẹn náà kò tó àfi kí n yọjú síbẹ̀ ó ní òṣèlú yọjú wọlé kó jẹ́ father of the day náà ojú mi pọ́n pé mọ́mù ojú kí prophetess kò ní òun expect yẹ àṣẹyìn tó jẹ́ father of the day níbi launching church òun nǹkan ti yíwọ́ po nǹkan ti yíwọ́ torí pé ó ti hàn wípé làkún dínù fún wàlé àdínì kò yé mùsùlùmí kódà kò yé àfáà gan bẹ̀rẹ̀ tí ó yé mùsùlùmí wọn ṣe wá sí ṣùgbọ́n ni wọ́n ṣe wá sọ gbóngbọ́n kankan yé nínú tó wà lónìí ló ń jẹ kírísímásì ṣùgbọ́n àwọn afáyé ni wọ́n máa kó oko bọ́ pé a ò níbi jẹ kírísímásì bíbó ara o torí pé yín tóun ti ń bá wọn ṣe lè jọ̀rọ̀ oúnjẹ lọ àwọn sì ní làákàyè gbogbo ẹ̀ tí ń dúró tì wọ́n spiritually tẹ̀ fún wọn náà kàrí tẹ̀ fún wọn àwọn kan fi kó àwọn ìyàwó níwájú church àtàwọn ọmọ ni nígbà tó rí wọn òkú nígbà tó rí wọn ò dàrú àbí taná lò fún ṣé ìjọ tẹ bá hundred percent ọmọ ìjọ wọn tẹ bá wò táti ó jẹ mùsùlùmí nínú wọn náà àbúkú tẹ jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí náà ni wọ́n fi ń kúnjọ níta sì ń lò òfàfà ọ̀fàfà tẹ́ ṣe fún wọn náà ni wọ́n ń lò ìyàwó àfa ó wà ìyàwó oníwàsí ó wà ìyàwó ọmọ gbogbo wọn wà síjọ so gbogbo tó yẹ kẹ́ ẹ dá sínú mọ́sálásí ọlọ́run kẹ́bìsì ìpèsè ibi dáwà náà Muhammad salam ẹ dá sí ọ̀dọ̀ wa so àwọn kan wọ̀nyí ìpìlẹ̀ ẹ̀sìn wa ni tó bá ti wó níbi láìláì wá sẹ́yìn bá gbé lọ́wọ́ Islam ti wó fún yàn o eléyìí ni wíńgì àkọ́kọ́ nínú oríṣiríṣi ń bẹ fún orígun àkọ́kọ́ ní orígun islam márààrún so tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá insha Allah a máa ń bọ̀rọ̀ lọ lórí wíńgì ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah abẹ́lá subhanahu wa ta'ala kó jẹ́ ká lè lùsẹ̀ náà yé wa lórí kẹ́lìmà yìí ká sì lè kú lórí kẹ́lìmà yìí wọn la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk